وكل ضلالة في النار عباد الله إنما نحن بحاجة مادة إلى معرفة كيفية صفة صوم النبي صلى الله عليه وآله وسلم لأن معرفة كيفية صومه يجعل المسلم أن يرغب في تحقيق صومه كما كان صلى الله عليه وسلم يصوم ورسولنا محمد صلى الله عليه وسلم لا يبدأ صوم رمضان إلا بعد رؤية الليل ومرضوبه وذلك ظاهر في حديث أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بل قال أبو هريرة قال أبو القاسم صلى الله عليه وسلم صوموا لرؤيته وأقتلوا لرؤيته وإن بني عليكم فأتموا عدة الشعبان ثلاثين وبعد ظهور العباد وقلوبه كان النبي صلى الله عليه وسلم يتناول الطحور وذلك أنه يأكل إما طعاما أو شيئا من المأكولات أو المشروبات في وقت الفحم وذلك في حديث أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال تطهروا فإن في التطهور بركة وعن زيد بن ثابت يقول متى وكيفية كان النبي صلى الله عليه وسلم يتناول الطعام المحشورة فقال إنه كان مع النبي صلى الله عليه وسلم ثم قام إلى السلام فقال أنس كيف تتناول رسول الله صلى الله عليه وسلم طهورا فقال كان صلى الله عليه وسلم يأكل طهوره وصلاته وبينهما قدر خمسين أو ستين يعني آية وبعد تناول السحور كان صلى الله عليه وسلم يبدأ صيامه بعد طلوع الفجر وذلك فيما رواه فلما قاله سبحانه وتعالى في سورة البقرة حيث قال أعوذ بالله حيث قال تبارك وتعالى وكلوا واشربوا حتى يتبين لكم الخيط من الأبيض حتى يتبين لكم الخيط الأقوى من الأبيض وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود ثم أتموا الصيام لا وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل وكان النبي صلى الله عليه وسلم في أيام صيامه لا يرقص ولا يتخب ولا يفسق هذا صفه ولا atọrọ ìkẹ́ àti ìdí ọlọ́run fún anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sọ̀hádà rẹ̀ gbogbo ẹni tí ìgbẹ́rùgbẹ́ sí ìlànà ànábì sallallahu alaihi wa sallam níbi di ọjọ́ tó ń lè alùpùpù abẹ́lẹ́wà fún ti ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí. tó dé kó kárí wọn. àwọn mùsùlùmí nínú nǹkan tí akébùkátà fún ní àsìkò yìí òun náà ní ká máa báwo ni ànábì sọ́mọ́ wọn rẹ̀ sẹ́lẹ̀ níṣẹ́ lọ ń gba àwọn ẹ̀rọ̀ wọn. eléyìí ń fún àwọn alẹ́ ní òye láti lè ṣe ẹgbẹ́ ìyá sọ́mọ́ wọn rẹ̀ sẹ́lẹ̀ níṣẹ́ lọ ń ṣe é ẹ̀rí ẹni tó bá ń jẹ́ olùgbìyànjú sọ́nà lẹ́yìn níjọ́ máa wọ́n kà sí náà ní pé báwo la lẹ́yìn ṣe máa ń ṣe nǹkan yìí báwo làwọn ọ̀hábà ni wọ́n ṣe gbà á lọ́kọ̀dọ̀ lẹ́yìn fún ọmọ àlùfẹ́lẹ̀. Ní àwẹ̀ gbígbà lẹ́yìn fún ọmọ àlùfẹ́lẹ̀ tó ní àwẹ̀ ọmọ bọ́ọ̀lù ànábì kò kéré gba àwẹ̀ kì í bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan àti kó jẹ́ pé oṣù lé ẹni pé oṣù yọ àti kó jẹ́ pé ṣàdán ọ̀sà òkúta bíi tẹ̀lé yìí ni àkúrẹ́ ọ̀rọ̀ bí ọmọ rẹ̀ iná ni ó ṣe lálàyé ìgbà nẹ́bí abúlkọ́ọ̀sì bàbá fún pé súnmú lérò ìyẹ́dì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí a bá ti rí pé oṣù lé wà á kúrú lérò ìyẹ́dì ẹ sínú ẹni pé nígbà tí bá parí yẹn náà jẹ́ parí àwẹ̀ ẹ jẹ́ kí wọ́n tó rí oṣù náà nìyẹn anabi wa ni wa in gubiya aleikum wa in gubiya aleikum tí o sì bá pamá tí ẹ rí anabi fakamilu ciddata shaaban talaati eya ka shaaban ni kókó taati tẹ́lẹ̀ ni ìṣesí anabi sallallahu alayhi wa sallam ṣọmọlúbà rẹ tí o sì ti yọ anabi mu àwẹ anabi kò kí ń ka kàlẹ́ndà kalẹ̀ fún àwẹ̀ gbogbo ẹni tí ó bá ní ìsáájú ló ń fi ń wo àwẹ̀ ló ń fi ń wo oṣù àwẹ̀ ẹni yẹn irú fi ń jáde bí ọ̀ràn ìlànà mẹ́rin sọ̀mọ́ àdìọ̀sọ́nà òun náà ní pé kó ka ṣàbán kó kó bá sí bákan náà kó ti bẹ̀rẹ̀ Ramadan nígbà tí oṣù bá yọ ọ̀nà méjì tí máa ń lò náà nìyẹn. àmọ́ kí o ti máa ń bá nǹkan kan bọ̀ wá ní òǹkà tiẹ̀ ṣe pé oṣù wa yọ wọ́n wá ní òǹkà tiẹ̀ ò tí ì pé gẹ́gẹ́ bí àwọn ilé kọ̀ọ̀kan ti máa ń ṣe nílọrin yìí àwọn ilé kan bẹ àwọn àdúgbò kan bẹ nílọrin yìí ní ọ̀rọ̀ ń ṣe nìyẹn. wọn ò ní bẹ̀rẹ̀ àwẹ̀ àwẹ̀ ẹ̀fẹ́ ló ní wọ́n máa ń gbà ní pé àwọn ti ní báwọn ti ń bá tàwọn bọ̀ wá ní òǹkà bákan náà ò sì ní rí kọjá pé aláṣẹ ni yóò kéde eléyìí tako ìlànà lẹ́yìn náà lọ́wọ́ àwọn gbogbo àwọn tí a ń gbìyànjú láti tẹ̀lé ọlọ́run àti àmọ́ ẹni tí àwọn aláṣẹ kódà tí wọ́n da oṣù rí báyìí kó oṣù lọ́dún sọ fáláṣẹ káwọn aláṣẹ tó ní kọmitì táwọn ṣe é rí sí kọmitì ní àwọn òrí òòrùn oṣù lọ́nà ìwọ nìkan lọ́ọ̀dà àgbà tó bá dá ọ lójú ọ̀ọ́ gbọ́dọ̀ sínú nǹkan tó rí wọn àmọ́ ò gbọ́dọ̀ tó báwọn ẹgbẹ́ gbà wẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ tó báwọn aráàlú ẹgbẹ́ gbà wẹ̀ náà eléyìí ni ìgbésí àkọ́kọ́ tó gbọ́dọ̀ dáwà lójú nínú ìlànà lẹ́nu sọ̀rọ̀ àlùfẹ́lá mi ṣe máa ń gbà rẹ̀ ìlànà kejì àbí ìgbésẹ̀ kejì òun náà ni pé ànábì a máa jẹ sàárì ànábì sọ̀rọ̀ àlùfẹ́lá inú hadithi zayd bin sabit àti hadithi anas bin malik ọlọ́nàbì sọ pé kàfà hẹ́rù ẹ máa jẹ sàárì فإن في السحور بركة البركة دي جاء هو اللي بيكون هو اللي جاء بقنا زيد بن ثابت أشعلي دي ìgbà táwọn náà máa ń jẹ sàárì yẹn Anas náà ni ó gbọ́dọ̀ yẹ wá ó ní àwọn béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ Zayd bin Thabit pé ẹ̀yin jẹ kàrí pẹ̀lú ànábì sọ̀rọ̀ sọ́lámù rí ó níbẹ̀. láàrin irun àti sàárì yẹn pé àkùbá tó pè tó pàṣùbà àtìgbà táwọn ẹbí ọjọ́ sàárì ìgbà wo ni mo bí sáǹtì ni mo wà láàrin wọn. zayd bin sadiq ni kọ́dùrú kọ̀m̀tín àwọn sixteen àyà. àrùn ìgbà tí ó fi ka áyà 50 àbí áyà 60 náà ni wọn àbáwò pé láàárín bóyá bí ọgbọ̀n ṣẹ́jú sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five to thirty minutes ẹni tó bá ń lọ àlùkò àlùkò àní ìrà àtàn yẹnì mùjọ wádà tẹ̀síìl tí o pé yóò kà hádàrà pé yọ sáré ká yóò ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọlé ni yẹn yóò lò bí twenty five to thirty minutes ní àwọn àyà tí kò ṣe àyà tí ó kúrú ó túbọ̀ sí pé tọ́ba ní alùpàjáde ń yọ ní aago márùn-ún lápèjúwe tí o ti sọ́ọ̀kù sáàyàn láti nǹkan bí àbọ̀ ẹ̀ṣẹ̀ yàtọ̀ láti fi kó ní àkóyawọ́ àmì tó bá jẹ́ kó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ iyọ̀ àlùfájà yìí tó nímọ̀ pa rẹ̀ tòun ò bá lọ jẹ́ lọ bá ó ti mọ̀gbà tí máa ń yọ ó kù díẹ̀ kó á dá dúró sọmọlọ àwọn èèyàn kiri irú àsìkò yìí ó ti ẹ̀sùn ló kéèsì lásìkò yìí torí ìmọ̀lẹ̀ pọ̀ lásìkò yìí tó kéèyàn dúró níbi tí ó yóò pè fún yàn mùsùlùmí máa ń dúró ní pépà sáìdì ní gbogbo omi nǹkan tó wá fẹ́ ṣe láyé. bákan náà níbi jíjẹ ta yẹn kálífàjà ló tó yọ anabi ní máa ń lẹ́nu yorùbá yìí sọ̀tìyà kọ́bìlà tòló ìfàjìrì àwọn kọ́bìlà ìfàjìrì fàlẹ́ ìsàlẹ̀ òṣùfìyà anabi ní ẹni tó bá ti lá níyàn pé ń gbá ọ̀ kó tó ti bá alùpàjà rí yọ ènìyàn láwẹ̀ o ènìyàn ní àwẹ̀ ó ní pé yẹn ti gbọdọ̀ máa ní àníyàn ìyẹn ti dà níyàn àná ti dà níyàn sí Allahumma inni nawaitu fanda sawmi ramadana salatina yawma aw tis'awa ishirina yawma in lam usafir wa lam amrud so ni mo tí o bá rẹ̀ mí fún bá àbí twenty nine days eléyìí kò ànábì ò ṣírò rẹ̀ rí òtítọ́ àbá kan tí ó ṣe é rí kúrò láwùjọ yìí irú àsìkò yẹn ti mọ aráàlú ló ti máa yọ pé ìwé àníyàn ẹ̀rẹ́ owó ẹ̀ wára kò tún fi ń jẹ́ báwọn nínú ìsìláàmù ìdìbò wa o. tọ́ sábẹ́ ìgbà tí láníyàn bá yẹ ọjà sàrì tán yọ̀nà lè fi hàn àṣùbà tó bá ti parí sàrì rẹ̀ sáfàjà yíyọ ó ti bẹ̀rẹ̀ àwọn ènìyàn ọlọ́run sọ́nà Al-Qur'an wípé wọ́kúlù wọ́ṣọ́ọ̀bù ẹ máa jẹ ẹ máa mú حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود títí tí ìgbà tí àlùfájàrí funfun tí ó fi yọ lára òru dúdú tó ń na àti mùsùlùmá ilẹ̀ lẹ̀. gbàjẹ́ náà wá sínú ẹ̀ náà gbàgbé yẹn lè tó dí títí ó fi dìrọ̀lẹ́ tó rọ̀ ọwọ́. tó anabi sọlọ ń bọ ọkàlẹ sẹlẹ tó bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ lẹyà fótó anabi òfin fi ara nu àwọn ìyàwó rẹ̀ má ìfara nù wọn wàlẹ ayẹ fótó ẹni tó ń dá rẹ̀ ọgbọ́dọ̀ máa ń wá òkè ìwà ọmọ bú ìwà ọmọ ta wọn náà yẹ sọ̀kọ̀ fúnra yìí jà ẹtí ń dáwọ̀ kìí jà tòlẹ́ yìí wà nínú xadìsí àdìmúrí rẹ̀ tọrọ bí ọlọ́ wáyé anábìrin ìgbà kíánà yẹ wọn ìfọwọ́ mi kùn anábìrin tó bá ti di ìjọ tó ní kọ̀ọ̀kan yìí máa ń dáwọ̀ ẹ̀ anábìrin wọlé ayẹyẹ má fi palapala wọ ọkùnrin aláwàdà káwàdà wọ obìnrin aláwàdà káwàdà lọ bá àwọn ọkùnrin ṣàwàdà níwò obìnrin lọ bá àwọn obìnrin lóbi ṣàwàdà níwò ọkùnrin ọ̀yàwó lé yóò sí àwọn ẹ̀gán lédèrèdè ni wọ́n ní ah ìyá àtúnilá orí ma wá ń dán ah, ah, ẹ̀gbọ́n mi ń náwó lé yín lérí kí ń gbogbo lédèrèdè yìí àwọn olùbáwọ̀ olùbáwọ̀ tọ́jú rẹ ah, ní nígbà àhà olùwà jágbàjàgbà náà lè yí kì í ṣe wà ọmọlúwà gidigidi tó jẹ́ mọ́sùlùmí anabi ní tó bá ti wá ṣe pé ọba wọn ń gbàwẹ̀ kí ẹ má ṣe ju irú nǹkan báyìí rárá má pariwo wọlé ẹ ti kọ anabi ní wà ń sábà ó àhàdùn anabi ní kódà tẹnìkan bá wà ń ọ wọn ń gbàwẹ̀ tẹnìkan wà ń ọ anabi ní fọkùn lẹ́hu ìní sọ ìm àwọn kọ́ tẹ́lẹ̀ àbẹ́nìkan bọ́ ọjà anabi ní má báyà jẹun má bí ibú o tó ànábi ni sọ pé mi ń gbá rẹ̀ má bẹ́ẹ̀ nìyẹn jà nítorí náà nìyẹn tó bí láti máa rí bí ànábi sallallahu alaihi wasallam bí ó ṣe máa ń gba àwẹ̀ rẹ̀ ànábi sallallahu alaihi wasallam á máa gba àwẹ̀ wa yukthir min qira'ati al-Qur'an ànábi máa ń ka Qur'an púpọ̀ jù nínú Ramadan tó gbogbo wọn tó fi pété Ramadan bá ti bẹ̀rẹ̀ mímu lèyàn máa wò ṣẹbẹ̀rẹ̀ àsìkò yìí àti pé ọ sọ́ra gbogbo àwọn ní android online ọlọ́run ní kí àwọn ẹ̀rọ akáàrí gbédélé ni gbogbo ẹ̀kọ́ ní android tó máa wọ youtube ó máa wọ facebook ọlọ́run ní kí àwẹ̀ téèyàn ń gbà ọlọ́run yọ lálàáfíà tó kálukú sọ́ra ní àsìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wàá ra fíìmù ọlọ́run ra kíkẹ́ ọlọ́run ra kíkẹ́ tì ní lóbi kì í bọ̀ ọlọ́run wò ó ìyẹn ò sí mọ́nì fún náà ni ẹni tó bá fẹ́ ṣe mo tó fẹ́ ṣe Islam láyé àti kó mo wà lórí ìṣọ́ra ní gbogbo ìgbà ní gbogbo ìgbà gbogbo fíìmù tó ń rà yẹn nìsín gbogbo ẹ̀ wọ́n lòdì ẹ̀ sórí YouTube ní ìpínlẹ̀ yìí tẹ́ bá wá wò ẹni tó bá ní YouTube ẹni olè wò ẹ sì rí pé ah, ah láàrin one hour àwọn ìyẹn ten thousand kìlẹ̀ wo fíìmù mi fíìmù two hours fíìmù one hour kọ́ ní ha ha kọ́nà ẹ̀lú kí ní tẹ̀lé ẹgbẹ́ thousand ẹ̀lú ní three hundred thousand ẹ̀sìn wọ̀ ẹ̀lú ní one million àwọn tí wọ́n tó mọ̀ wọn kẹrẹ̀ tó bá ti kó ẹ̀wá lórí àwọn lẹ́kṣọ̀ tó tán fàánù kẹrì àwọn viewer ẹ̀nẹ́rẹ́ wọn ẹ̀lẹ́rí lẹ́kṣọ̀ tó gbé lẹ́kẹ́rẹ́ tó gbé lẹ́kṣọ̀ ṣe kàlùbá ní ṣẹ́kọ̀ọ́ sẹ́ni ẹni mọ̀ wọ́n bí ẹ̀rí tíráàpù ní hundred tó ti wù lọ kò lẹ́sìn mọ̀ pé àwọn èèyàn ń wo ìyàrá lọ láyé yìí tó awẹ yọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ Qur'an la nabi máa ń kà púpọ̀ jù so hadith anabi sallallahu alaihi wasallam ó gbélé ìjáde bákan náà anabi máa ń tọrẹ gan bákan náà ṣe máa ń gbà wẹ nìyẹn àwọn èèyàn máa anabi máa ọrẹ títa tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníkanna anabi sallallahu alaihi wasallam ajwadun nas ẹlẹ́nàbí máa ajwadun nas anabi máa ń tọrẹ gan ọ̀kẹ́hánà ajíwọ́dẹ náà yẹ kúrò sí rọmọbọ́n àmọ́ káwé bá dé káì ó ní ìṣòwòtọ́ rẹ̀ àlẹ́bí tó máa ń ní agbára jù kódà ká tó a bá kẹ́ ọ́rọ́ rẹ̀ ọlọ́dẹ́bí máa ń tọ́ rẹ̀ jù mínà ríṣìl mùrùsẹ̀lẹ̀ ju atẹ́gùn ti ń fẹ́ lọ ṣẹ̀fẹ́ atẹ́gùn ní pọ̀sẹ̀ atẹ́gùn ò lè sá lọ rẹ̀ wọ́n á fi ọ̀rẹ́ àlẹ́bí ìwé bẹ́ẹ̀ pé rọmọbọ́n gbogbo nǹkan àlẹ́bí máa ń bóyá kí ni ìgbàdúrà ìgbà ìgbàdúrà ìgbà gan olùbákanáà kùránù àlẹ́bìtọ̀ lọ́wọ́ ẹ̀fọ́lẹ̀ a máa lé kínkà nínú rọ̀mọ́bọ́ọ̀nù báwọn náà ṣe gbọdọ̀ rí lélẹ́yìí bí àwọn àyínmà àwọn sàhábà bí wọ́n ṣe rí lélẹ́yìí nínú rọ̀mọ́bọ́ọ̀nù kùránù ni wọ́n máa ń bá dó ní kódà ń bẹ́nu àwọn àfa gẹ́gẹ́ bí Imam Malik tó bá ti di àsìkò rọ̀mọ́bọ́ọ̀nù tó rà kúrò sí lèkéwù lọ́la yẹn mọ́ pé à tí rọ̀mùbọ́n bá ti bọ̀ lọ́mù tó kúrò sí lè ní Quran nìkan náà ni wọ́n máa fi so ìyẹn náà kò túmọ̀ sí ìwé ti tafsir nínú nínú Ramadan torí àdìsí gbé wá ó ní Ànábì sallallahu alaihi wasallam Jibril ló máa wá ń bẹ Ànábì wò yòdárí sòwúl Quran yòdára sàgbọ́n wá ti ó yàtọ̀ sí pé yín máa ń kà fún un yẹ kọ́ra òwò wọ́n dá rẹ̀ tó yóò mọ̀ kọ́ láwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú Al-Qur'an tafsir nínú Ramadan kò sí nǹkan kan tí ó burú ń eléyìí náà ara ìṣe ti Ànábì sallallahu alaihi wasallam. bákan náà àwọn Ànábì sallallahu alaihi wasallam Ànábì òkè ń jẹ́ tó máa ń parọ́ Ànábì tó wá kìlọ̀ fún wa títí gbogbo àwọn ìwà rán ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ jìnnà sí nínú Ramadan anabi ní sallallahu alaihi wasallam nínú àdéhùn àbẹ̀wò lórí ọ̀tọ̀ rẹ̀ bíi ọgbà ọ̀rọ̀ ọ̀nà mọ́nà mi dáadáa àkàwìlẹ̀ zoro anabi náà ti bá fi ọ̀rọ̀ ẹ̀rọ kalẹ̀ wọ̀là àmẹ́lẹ̀ bí àtàwọn ẹ̀ṣẹ̀ ẹ̀rọ nínú Ramadan anabi ní falẹ́ ìsẹ̀lẹ̀ lọ ìṣáájà fi ẹ̀yẹ̀dà àtọ̀ ẹ̀ẹ́mẹ́ ẹ̀ṣọ̀rọ̀ àbá bó ṣe fi àwọn oúnjẹ lẹ̀ tí ò jẹun tó fomi lẹ̀ tí ò mú mi àlẹ́bí ni ọlọ́run ò ní ìdí àwẹ̀ rẹ̀ kò ní lára kankan lórí rẹ̀ pẹ̀lú pé kí ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ní bẹ lẹ́nu rẹ̀ ìwà ọ̀rọ̀ ní bẹ lẹ́nu wa rẹ̀ ìṣesí ọ̀rọ̀ ní bẹ lẹ́nu ìṣesí rẹ̀ gbogbo àwọn tó pé ìṣesí ọ̀rọ̀ ìṣesí àbòsí ìṣesí ìjàmbá kọ́dà ìlú ní ìjàmbá ní ń jẹun ọmọ ìyàwó oúnjẹ làbí tó ẹlẹ́bi jáwọ́ fún bẹ́ẹ̀ ẹ ti ẹ̀tọ́ rọmọdọ́nù yìí ẹ fi ronú ọ̀nà aláàlí tí káfíńdèsì yìí à kí ni mo fẹ́ máa ṣe láyé mi gan tí mo wá fi bẹ ọlọ́wọ́ ọba kí á lọ́ lọ bú olùmú tí ń jẹun yìí ti bẹ náà tí ọlọ́wọ́ mo kúkú ṣe wọ́n rẹ́ ní ká ẹlọ́wọ́ ìyá ẹ̀dì oníṣòro kọ́lọ́run kọ̀ gájú kọ̀ kọ́lọ́run láyà láti lá ọ̀nà rí kàn án tó bá kan náà àwọn kankan bẹ tó ṣe pé anabi sallallahu alaihi wasallam àti àwọn tó yá wọn sẹlẹ fún wa tí wọn rí bọ látọ̀dọ̀ anabi ṣe pé nǹkan yẹn kò sí aburú bẹ tí ẹ bá ń ṣe nínú Ramadan tó ara rẹ òun náà ni ó wà ní ọ̀yọ́ Bukhari Ibn Umar radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam ó ní ẹnu ẹlọ rọbí ọmọ ẹnu ó ní nínú Ramadan òun tó òun máa ń lọ lè ń òun máa ń lọ lè ń bomi sí orí tó òun máa ń lọ lè ń sinra nínú Ramadan kíkẹ́ nítorí pé tí òun bá mú tí orú kékeré sára yọ balẹ̀ ìyẹn lè ṣe kí ni kéèyàn wọ̀ bí kéèyàn fi lọ lè wẹ̀ kéèyàn fi sanra kò sí tó burú bẹ́ẹ̀ bákan náà ṣáàbí òun náà ló ń ṣe bẹ́ẹ̀ ibnu abbas radiyallahu anhu ó ní kò sáburú níbi kéèyàn ó rí nǹkan tí yẹn fẹ́ tọ́wò bóyá oúnjẹ ni kí wọ́n tọ́wò kí wọ́n fi tutọ́ rẹ̀ padà wọn lọ́n pè ní ẹ̀ẹ́nì àtàtọ́ ìmú ẹ̀lẹ́kìtì tí wọ́n tọ́ oúnjẹ wò nínú abọ́ tó irú yẹn kò tó burú bẹ́ẹ̀. hasan albasori oníkòsí láìsí ibi kéèyàn wò pé yi ah, ya ń rùn kí o sì àbẹ́nu níbi tí ń fi ogun sẹ́nu kí o yọ Ibn Mas'ud ń tó bá dijọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín ń gbà wẹ̀ ìyẹn ò dín yín lọ́rùn kẹ́ ẹ má lo para para swimming pool olóhùn ní kọ́ọ̀dù kan òun máa ń lọ lè ń bọ́ síbẹ̀ tó wọn bá fi ń gbà rẹ̀ òun tẹ̀lé síbẹ̀ òun jáde balẹ̀ ara òun ti balẹ̀ táwọn mú ni tó bá náà ah, Abdullahi ibn Umar òun kìí ṣe kóyá òun òun dá a ṣe o bí ànábì ti máa ń ṣe nìyẹn tó ibùdó fífọ̀rọ̀ ní tó bá wọn rún yẹn wà láàyè bùlá ìrí ipò rí ọ̀ òun ò ní gbétọ́ tó ń fi hàn pápò yẹn nì gbétọ́ yẹn òun ègbé nì àtọ́ ni tó ti bẹ́ẹ̀ náà tó bá gbé mi gan-an àwọn ẹ̀rẹ̀ ọ̀já ní pápò tó yẹn rún àmọ́ ètò ìdájọ́ ni kí wọ́n máa tú bákan náà ẹni tí ó rí pé bóyá kò rí pákó ó lè rí pẹ́nu ó dọ̀ tí ò dání lẹ́lẹ́nu ó lè mú búrọ́ọ̀ṣì kóòrùn lọ́sàn rọ̀mọ̀bọ́ọ̀nù kò sí nǹkan tí ó burú ń bẹ̀. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وفكر النبي صلى الله عليه وسلم قد ظهر في حديث سلمان بن عامر الضبطي أن النبي صلى الله عليه وسلم كان يفطر على تمرة فإن لم يجد فيكثر على ماء فإنه طهور النبي صلى الله عليه وسلم كده مبارك ديانة شلوكين يقول أحسن مالي النبي صلى الله عليه وسلم يشفي لنبي دينه ونكي فم قد أدت نبي واحد يكي رطب ولا نجم فين كينو يعني كي لعبينه تتشف النبي tí o bá wá rí yóò lò sọ́mù làbí kò ti gbẹ tí o bá rí ànábì àmọ́ mu omi yóò fèrè omi lẹ́ẹ̀mẹ́ta tolè ní sísí ànábì lórí àwẹ̀ gbígbà lẹ́yìn ìgbà yẹn ìyẹn lè mọ jẹ nǹkan mi àmọ́ kọjá pé ọsàn àbí ọ̀gẹ̀dẹ̀ lẹ́yìn yẹn kò fi bẹ̀rẹ̀ ìṣínú kò nínú ìlànà ànábì sọ̀rọ̀ wọn wà ní ọ̀sán lọ́nà. tó bá kan náà nǹkan pé wọ́n ní o nǹkan pé wọ́n ní o bákan náà nínú àwọn ìṣesí amẹ́ríkà ọmọ àtọ́lá tó bá fẹ́ sinmi anábì àmọ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ anábì ní ẹ̀dá àbá gbọ́mọ̀ ọ̀hún wọ́n ti fẹ́lẹ̀ sílẹ̀ ìrú kù wọ́n sábẹ̀ tẹ̀lé ẹ̀jìrù insha Allah sàlẹ́bí ní gbogbo gbẹ̀ngbẹ̀ wa ó ti lọ àwọn ń gbò wa ó ti lọ gbogbo àwọn irísí ara wa yóò di tútù báyìí ládàá ká gbà lórí àwẹ̀ náà ó ti rìn lẹ̀ tẹ́lẹ̀ yìí ni nǹkan tó dáa lọ nípa fún bísímìlá láti lọ báńkì kábàámà ti ṣínú kámọ́ ọba àlùkò. bákan náà lẹ́yìn ìṣínú ara àṣìṣe àlẹ́bí sọ̀lọ́ ọ̀nà sẹ́lẹ̀ nínú Ramadan òun náà ni pé máa ń kí kìí àmọ̀lẹ̀ ní kí máa yẹ náfìlà náfìlà yìí àsìkò tó dáa jù òun ni kò jẹ́ òru gbẹ̀yìn bí lápòjú ìkẹ́bẹ̀rẹ̀ látàgbọ́ méjì àbọ̀ bí àsìkò yìí lẹ́tí wá sábò mẹ́rin òun ló dáa jù àbí lẹ́yìn ìran ìṣá tí ẹ̀ lárí àwọn tí wọ́n fi ara balẹ̀ tí wọ́n fi kì í. Ummuna Aisha radiyallahu anha òun ló ṣàlàyé ìgbà tí wọ́n wá bí i abu salma bin abdulrahman olówádìí anabi olówádìí umu olówádìí aisha radiyallahu anha ibi kaifa kana nabi sallallahu alayhi wa sallam yaf'al fi qiyam al-layl fi ramadan nínú ramadan tó la nabi ṣe máa ń kírun kíní kan tó yẹ kó kílẹ̀ tó wà ní pé qiyam al-layl qiyam ramadan tahajjud umuna aisha ó dúpẹ́ yóò wá pé ọ̀kan náà ní mẹ́tẹ̀ẹ̀ta ẹnu tó fi yàtọ̀ nínú ramadan ní pé jọmọ́ la nabi máa ń kírun anabi kì ní jẹ̀mọ́ àmọ́ tí lọ́dọ̀ anabi sọ̀rọ̀ sọ́nà ọmọnà aisha ní kò sí yàtọ̀ ó wà lọ́sọ̀ fún Bukhari onímọ̀ kana rasulullah sallallahu alaihi wasallam yazidu fi Ramadan wala fi ghayrihi onímọ̀ Ramadan àtìgbà tí èsì Ramadan anabi ò lé kóná fílà rẹ̀ alá ihda ashara raka ó méjìlá lọ araka lọ bàtà mọ́kànlá kọ́ba yẹn nìkan kọ́ kó tó ṣàlàyé rẹ̀ ó ní ìsọ́lẹ̀ àrùbà àyìn aláàbẹ̀bẹ̀ ọkọ̀ kílẹ̀rẹ̀ kan onífàlẹ̀ àtẹ́sẹ̀l àmṣọ́sìnlẹ̀ yìí ná wọn tó lè yẹn ó gan-an yóò ti tán ẹ̀ lẹ́yìn ìgbà yẹn àlẹ́bẹ̀ wá yóò sẹ̀ lẹ́yìn ní sọ́lẹ̀ ìsọ́lẹ̀ lẹ́yìn náà yóò kó kílẹ̀rẹ̀ míì òun náà gùn òun náà sì rẹwà kánábì ó kì dáadáa tó lẹ́yìn ìgbà rẹ ànábì yóò tẹ̀ wá kí mẹ́ta fún mẹ́rin sọ́ọ̀lì sàlàsà yóò wá kí mẹ́ta yóò ṣe wítìrì ìwádìí àti ìdí wa pé àlọ́fi márùn ṣe wítìrì ńgbà mi ńdẹ́nu sọ̀rọ̀ ìbùkọ́lé bákan náà yẹn tó ń gbà bí ànábì máa ń kí thirteen tó bá ti mẹ́sìlẹ̀ tó bá ti wítìrì tó bá ti wítìrì ní márùn tọ́ àbáminu ìgbé tó bá fún kí mẹ́sìlẹ̀ méjì lẹ́yìn ìṣá tó wà kí mọ́kànlá sí ẹ̀jẹ̀ tàbí so eléyìí ni ìlànà Ànábì sallallahu alaihi wasallam bí Ànábì ṣe máa ń gbá rẹ̀ sọ́nù rẹ̀ lélẹ́yìí so kí ogun wa náà ti á gbìyànjú ká mójútó ààrẹ wa so bákan náà ní ìparí àtúndì ọlọ́run ọba eléyìí ni ojúṣe gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ ṣe election lọ́la ìní ìrọ́bà tó takò pé ẹ̀rọ ṣàdúrà fún ìlú àbí fún aláṣẹ tó kò sí àfọ̀n rẹ̀ àwọn tó ní kán dìbò àwọn tó ní kán má dìbò ariwo náà àwọn àfáà sún náà tẹ́lárí àfáà kan tó bá jáde bọ́ta tó bá ní gbogbo àfáà ìjìmá nínú ká dìbò alábòsí ni àfáà yẹn alábòsí ni ọlọ́run á dá ojú tì báyìí tó ni pé àá mùsùlùmí ni ẹjọ́ dé bẹ́ẹ̀ wàlá ẹ̀rí ó kàn máa pa yín ní irú àwọn àfa òun lè yìí ẹgbẹ́ tí bá fẹ́ lọ́ba afẹ́ tó tẹ̀lú ọmọ ìpínlẹ̀ sí yà á àwọn tó mẹ́tọ́ kíní wọ́n ti dúró tẹ̀lú dọ́kítọ̀ kíní wọ́n dúró tẹ̀lú afá kíní wọ́n dúró tẹ̀lú ó kílẹ̀ à àmọ́ tí wọ́n mọ ní ah, ẹ ẹsùn wọn ní amọ́dìgbò gbogbo àbá méjì ọ̀rọ̀ méjì làwọn àfa náà lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní ẹ má ti dẹ̀kẹ̀ àwọn kan ní bá wo bẹ́ẹ̀ tẹ pé mùsùlùmí ni ní ìsìn àtìrí wọn wá sí lẹ́kọ̀ọ́ lè fẹ́ yìí sanwóolu kírísítẹ́nì ni ẹni tó ń jẹ́ pdp tó ń fẹ́ lọ òun jẹ́ mùsùlùmí wọ́n sì ṣe fatiwa lẹ́kọ̀ọ́ gbogbo àwọn àfẹ́ èkó àtàwọn ti lọ́wọ́ ìṣẹ́ náà táwọn ẹjọ́ ń lọ fún ẹgbẹ́ ìdìbò papọ̀ wọn ò lè sọ fún ọkọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run o yà àti mùsùlùmí lẹ́ni ká lọ dìbò fún ìlú wọ́n sì ní àwọn fẹ́ dìbò fún wọ́n tó wá mú justification wà tó ti ní lójú wọ́n lè torí kíni àwọn fẹ́ fẹ́fọ̀ àwọn fẹ́ fẹ́fọ̀ Tinubu apc so ọlọ́run kọ́ mọ́ onílùfẹ́ abẹ́ lọ́hùn kó mọ́ ṣáàbá wa yẹn ní rí tó kó bá wa darí wọn kó fi àánú àwọn aráàlú tí wọn lójú kó ṣe wọn lẹ́ni tí wọn lọ́hùn wọn lọ́mọ darí alámọ̀ ni wọn mọ́ ṣe wọn lẹ́ni tí ó fi àjẹ ààrẹ òun mọ̀ yìí kọ́ wọn láì jẹ́kọ̀ọ́ oṣù rẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ tó ga jù ọlọ́kọ̀ bá wa ṣe fún wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك